نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم لينا مكين ببو إجوكو لقويني أتني أبريني لمديني أتني أكبر mo wá kí ní ti àdáyẹrí àwọn mọ̀ṣáìkò wa tí wọ́n bẹ ní kalẹ̀ bẹ̀ látòrí àṣẹ Kamaluddin Ibrahim tí wọ́n darí ìjókòó kedori Sheikh Said Hamza Sheikh Abu Sofiya bákan náà Sheikh uh, Abidin àti gbogbo àwọn mọ̀ṣáìkì wa náà tí wọ́n ń bẹ ní ìta àmọ́kí gbogbo wọn ní àpapọ̀ abẹ́láwọn ọba subhanahu wa ta'ala àpadà sí aburú kọlọmọ akọmọdé kò tọ́ sí ẹnìkọ̀ọ̀kan wa bákan náà gbogbo àwọn ọmọ ìyá lápapọ̀ kọlọmọ kí oṣù gbogbo wa ní ọmọ aljanna kó jẹ́ kí a rí ìyọnu rẹ̀ láyé bí a ti ní alkiyama láì ní fa ọ̀rọ̀ gùn tí wọ́n ní ká máa gbé yẹ̀wò òun náà ni tí wọ́n pè ní albuyu bain alhalal wal haram kí la ń pè ní albuyu albuyu tura gbólóhùn albay albay òun náà ni tí a máa ń pè ní katakara àwọn alárúbá wọn yọ gbólóhùn yẹn látara albáàrù òun náà ni ọwọ́ òun ni ọwọ́ wa so tó máa ní almubaya òun nípa yìí méjì wọ́n jọ na ọwọ́ síra wọn wọ́n jọ na ọwọ́ síra wọn ní so àtàrà bẹ̀ náà náà ti yọ albay torí pé tó fẹ́ rajà yóò sanwó ẹni tí òun náà tajà yóò gbọ́ ọjà fún ẹni tó rọjà lọ́wọ́ rẹ̀ ní so wọn ìpìlẹ̀ ni pé wọn á síra wọn ní torí ẹ̀ ni wọ́n fi ń pè ní kí ni albẹ́yì ní etí àwọn ń pè ní kátàkárà gbólóhùn yìí ni àwọn a máa lò fún ẹni tó rajà wọ́n a dẹ̀ máa lò fún ẹni tí ó tajà so tó bá ní bá àṣẹ àn ìtumọ̀ rẹ̀ ni pé ó ta nǹkan wọ́n dẹ̀ tún lè tún sí pé kí ni ó rà náà bó tiẹ̀ jẹ́ wípé ìtaara oníta àmọ́ ń lò fún kéyìn ara nǹkan ni ṣùgbọ́n ìkíní kejì náà ni wọ́n máa ń lò fún so tọ́pìkì wá ní alboyo tó ń ṣe plural gbólóhùn albay bain alhalal walharam èwo ló jẹ́ halal ń bẹ èwo ló jẹ́ haram ń bẹ tá a ní ká sọ àwọn oríṣiríṣi owó tí àwọn èèyàn ń ṣe Kama máa mú lẹ́yọ kọ̀ọ̀kan èwo ni halal èwo ni haram a nílé sọ́tán tí lè ṣù lónìí torí pé day in day out òun ni àwọn new products ló ń jáde oríṣiríṣi ọ̀nà táwọn èèyàn fi ń ṣòwò ló ń jáde ní gbogbo ojoojúmọ́ ṣùgbọ́n wọn àfáà máa ń gbìyànjú láti fún wa ní ń ta àmọ̀ sí kọ̀ọ̀rọ̀ àìjì àwọn principles tó ṣe pé principles yìí tí wọ́n bá ti dìímọ̀ tó dìímú tí àwọn new products ti bá jáde yóò lè fi wò wọ́n ṣe nǹkan tó yẹ kí òun rọ́lù ni àbí mọ́ rọ́lù ṣó bẹ́sìn mu àbí kò bẹ́sìn mu so eléyìí yóò máa bẹ fún àwọn tí wọ́n jẹ́ talabatul ilm àwọn students ṣùgbọ́n àwọn tó ṣe pé wọ́n ń ṣe fúrẹ́ǹsì ní tí wọ́n gbẹgbẹ́ gbẹ̀ngbẹ́ ìmọ̀ lọ títí but at the same time àwọn náà fẹ́ jẹ nǹkan tí ó jẹ́ haramu ní wọ́n máa béèrè nípa táwọn fẹ́ dáwọ́lé ní kátàkárà ṣe léyìí ṣó bẹ́ẹ̀ sì mú àbí kò bẹ́ẹ̀ sì mú ẹ̀yìn afá ṣùgbọ́n ìkíní kejì wọn náà ló máa wúlò fún ẹni tó jẹ́ tọ́lìbìrì kò lè mọ gbogbo àwọn nǹkan ọ̀yẹ́ náà tán òun náà máa ní láti máa bèèrè àwọn nǹkan kan gbà míì bó ti ẹ̀jẹ́ pé àwọn principles tán wá fún yóò wúlò fún púpọ̀ tí ó jẹ́ kó yàtọ̀ sí àwọn tí wọ́n kì í ṣe tọ́lẹ̀bù ẹ̀lú àwòtọ́lọ̀bàtò ẹ̀lú táwọn ń gbẹ̀ngbẹ̀ ẹ̀mà bákan náà ẹni tóun náà jẹ́ ẹni tó ń tajà lásán àbóńrajà lásán tí ó kìí ṣe tọ́lébù ilmi òun náà gbà mí tó bá bí àwọn principles kọ̀ọ̀kan yóò máa wúlò fún òun náà so ló jẹ́ pé a fẹ́ sọ̀rọ̀ mọ́ nípa àwọn principles wọ̀nyí ju àwọn àpèjúwe tá máa mú wá lọ àkọ́kọ́ ó gbọ́dọ̀ yé wa ní nǹkan tí ó pamọ́ wípé ọ̀rọ̀ kátàkárà nǹkan tí a lè yàgò fún ni torí pé ó ní ṣe pẹ̀lú gbèsè ayé wa lójúmọ́ kọ̀ọ̀kan ní tabawo tí ń wa táà ń ṣe ní kátàkárà tó pọ̀ rẹ̀ ni hátà ọmọ kéékèèké wọ́n kò sínú kátàkárà lójoojúmọ́ ni bó so ó dáa kéèyàn mọ àwọn òfin tó de àwọn nǹkan wọ̀nyí kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa alkhalifatu rashid umar bin al-khattab radiyallahu anhu gẹ́gẹ́ bí al'imamu tirmidhi ṣe gbà wá wọ́n ni a máa sọ wípé la yabi fi suqina illa man qad tafaqaha fi din في سوقنا إلا من قد تفقه في الدين ẹ̀ẹ́sẹ́kùn gbọ́dọ̀ wá rajà àbí tajà ní ọjà wa yìí o illa man qad tafaqaha fi din ẹni wá fẹ́ rajà kó rí pé kí ni òun ti ní àgbóyé kátàkárà bẹ́ẹ̀ ni tí ó tajà náà kó náà rí pé òun ní àgbóyé kátàkárà ilé ìjọ ọ̀rọ̀ tí Umar bin Khattab radiyallahu anhu ti máa sọ la yabī'u fī sūqinā illā man qad tafaqqaha fid-dīn ẹni tí ó bá lágbóyé nípa ẹ̀sìn kó mọ̀ wá ṣe kátàkárà nínú ọjà wa yìí sọdọ̀ jẹ́ pé tọ́píkì ni wọ́n ṣe mú yìí nǹkan tí ó wà rẹ́lífáǹtì ni torí wípé ìta ń bá yí lójoojúmọ́ ni bá a ṣe ń kíhun lójoojúmọ́ tá ń kọ́ ẹ̀kọ́ ẹ̀rùn kíkí bẹ́ẹ̀ náà lagbọ́dọ̀ ma ń pa òfin kátàkárà bí a ṣe ń jí lójoojúmọ́ ni kádẹ̀ máa ṣọ́ra nípa kátàkárà wa ká lè jìnà sáwọn nǹkan tí ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ò nífẹ̀ẹ́ sí tàbá wo àwọn nǹkan tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó ṣe fún wa ìpìlẹ̀ ó ní pé àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ ayé yìí Ọlọ́hun Ọba dá wọn fún wa ìpìlẹ̀ nìyẹn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ní huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'an Ọlọ́hun Ọba lòun ló ń dá fún yín gbogbo tó ń bẹ lórí ilẹ̀ ìpìlẹ̀ nìyẹn onípẹ́ àwọn nǹkan tó ń bẹ lórí ilẹ̀ yìí ọlọ́run ọba dá fún àǹfààní wa ìpìlẹ̀ nìyẹn sọ àwọn àfà wọ́n mú jáde látara àyà yìí príncipù kan kí ni príncipù náà ó ní pé al-aslu fil bákan náà al-aslu fil muamalat aw al illa li nafsi nítorí ṣe pẹ̀lú àwọn ìbára ẹni ṣe láàrin ara wa nítorí ṣe pẹ̀lú àwọn àṣà wa ìbára ẹni ṣe láàrin ara wa nítorí ṣe pẹ̀lú àwọn nǹkan lóríṣiríṣi ìpìlẹ̀ ẹni kí ó wà pàmísìbò illa li nafsi àyàfi tá a tó sọ pé nǹkan yóò haramu ni sọtí ẹ̀ka máa ń sọ yí pé ìkankan tó ń jẹ yìí oúnjẹ tó ń jẹ yìí haramu ni ó bèèrè lọ rẹ̀ pé àìnà dẹ̀lì ẹ̀rí pé haramu ni dà tí ẹ̀ka máa sọ fún ẹ pé bísínẹ́sì tó ń ṣe yìí haramu ni ó bèèrè lọ rẹ̀ pé kí ni àìnà dẹ̀lì ẹ̀rí dà pé bísínẹ́sì haramu ni torí wípé الأصل في الأشياء الإباحة الأصل في المعاملات الإباحة الأصل في العادات الإباحة ع ا بذي ا الا للنفس افكار التكست تصعيك كنيو حرامني اشعيو حرامني اليو حرامني تنيو بل فواني لورين كنيه فكلامه مردود ọ̀rọ̀ rẹ̀ yìí táà ní tẹ́wọ́ gbà ní a ní gbà nǹkan yẹn lọ́wọ́ rẹ̀ ní so torí pé ìdíáwò ló ṣe claim lásán òun nìkan tó ṣe on the other hand àwọn afọ́mọ̀ sọ fún wa ike al-aslu fil tijaratan an taradin minkum àti kó ṣe pé ìtẹ́ tàfúnra yín tẹ̀lẹ̀jọ yọnu sí ìtẹ́ tàfúnra yín tẹ̀lẹ̀jọ yọnu sí anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam la yahillu malu imri muslim illa bi tiri nafsi minhu dúkìá mùsùlùmí kan kò ń ṣe ẹ̀tọ́ fún wọn tó jẹ́ mùsùlùmí illa bi tiri nafsi minhu àti kó ṣe wípé kí ni inú rẹ̀ dùn sí sọlẹ́yìn nǹkan tá gbọ́dọ̀ kọ́ ni àwọn nǹkan tó ṣe pé a gbọ́dọ̀ mọ̀ rí láàrin ara wa ni afọ́ ò gbọ́dọ̀ lò ó fún ọmọ kéwú bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ò lò ó fọmọṣẹ́ ẹ̀gbọ́n ò lò fún àbúrò a gbọ́dọ̀ fi ipá ká fi gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn ní so zulmù lélẹ́yìn ni ó bọ̀ sí sọfọ́lọ́wọ́ba subhanahu wa ta'ala kí ó ṣàánúwa torí náà lára àwọn kátà ń sọ yìí ẹbẹ̀ ni wọ́n ti fayọ́ ẹn ṣurotul bay'i àwọn mọ́jẹ̀mú ta gbọ́dọ̀ rí níbi kátàkárà òun náà ni pé kí ni alla zulm alla zulm kò gbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ sí àbòsí that is ó gbọ́dọ̀ jẹ́ pé kí ni àtàràbí àwọn ìrìbọ̀ bẹ́ẹ̀ lẹ́nu tàràfẹ́ kí ó máa bẹ́ so ìyẹn jẹ́ nǹkan tí ó pàtàkì náà lára àwọn nǹkan tó jẹ́ àwọn májẹ̀mú tó máa ń sọ fún wa òun náà ni pé an yakuna al-bai'u aw al-mushtari ja'iza tasarruf ẹni tó fẹ́ tajà ẹni tó fẹ́ rajà ó gbọ́dọ̀ jẹ́ tó ṣe wípé ṣẹ̀ríà fún ní permission láti tajà ṣẹ̀ríà fún permission láti rajà bó ṣe gbogbo èèyàn ní ṣẹ̀ríà fún permission láti tajà bó ṣe gbogbo èèyàn náà ní ṣẹ̀ríà fún permission láti ṣe kíni láti ra ọjà àbí láti ta ọjà náà kí n tó lọ síbẹ̀ yẹn àwọn instances míì wà tó ṣe wípé wọ́n máa fọ́ọ̀sì yàn láti ta nǹkan àbí kan fọ́ọ̀sì yàn láti gba nǹkan lọ́wọ́ ẹni yẹn tó ṣe kó dẹ̀ máa lọ́nu ìṣẹ̀rí àyè ṣe àpárí sọ wípé kátàkárà ní ó gbọ́dọ̀ jẹ́ pé kí ìyọnú àwọn méjèèjì so kátàkárà tán bá ṣe tí ìkànnì wo bá yọnú sí kò lálàáfíà ṣùgbọ́n ṣe exception wà sí òfin tá a sọ yìí bẹ́ẹ̀ ni exception wà exception ẹni pé lápèjúwe ẹni tó rajà lọ́wọ́ rẹ̀ kò wá fẹ́ sanwó owó yẹn dẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ báwo mi ṣe máa ń ṣe ẹlòmí ò jẹ́yàn lówó ń sùn ó ní owó yẹn lọ́wọ́ kò ní fẹ́ san ó lè máa lọ ra àwọn nǹkan tó ṣe yí pé luxuries ni luxuries nìkan tí ó máa lọ rà so wàrà tó jẹ́yàn kan lówó torí pé lára àwọn nǹkan táàkì mójútó yìí tí n bá jẹ́ lówó nísìnyí bóyá o yá mi lówó yẹn owó tó yá mi ó pọ́sibù kó ṣe pé wọ́n gán nídìí owó yẹn ṣùgbọ́n tó rí pé pé mo wà nù nira òun ló fi yá mi lówó yẹn ó wá yá mi tán mo fowó yẹn mo fi gbọ́ bùkádà mo fẹ́ fi gbọ́ mo padà wá ní owó padà èyí tí màá fi sanwó fún ẹ mo wá rántí pé tv yàrá mi mo rántí pé yẹ kí n change àwọn mo nínú ilé ẹni tí mo yáwó lọ́wọ́ ẹni ìnira ti mi ìjọmọ̀ ìyá ló fi yá mi lówó tó yá mi nìí mo wá ń fi ìyà jẹ́ sọ́wọ́ èèyàn báyìí tó bá gbé ẹjọ́ yẹn lọ sí ọ̀dọ̀ olórí ọ̀dọ̀ adájọ́ tó bá lísìn tiwa sẹ́ni pé mo ní owó yẹn lọ́wọ́ mi ìfẹ́ san fún yín mo ń náwó sí nǹkan mi wọ́n á pọ́ọ̀sì mi láti sanwó fún ṣé wọ́n sẹ́ ẹni ẹnu lè mọ́ dùn sí àbí kò yẹ inú ẹni yẹn tó wọ́n ti pọ́ọ̀sì ẹ̀gbọ́n ó wà jáìyì láti fọ́ọ̀sì ẹ̀sán owó yẹn ni torí pò ń gan fún ẹ ti ṣe àbòsí fún ẹni tó jẹ lówó so torí náà ni wọ́n fọ́ọ̀sì ẹ láti gbowó lọ́wọ́ rẹ̀ ni láti fi ṣe ojúṣe tó yẹ kó ṣe so eléyìí exception ni níbi ipe èèyàn méjèèjì wọ́n gbọ́dọ̀ ṣe kí ni wọ́n gbọ́dọ̀ yọnu síra wọn nígbàtí wọ́n bá ń ṣe ìkátàkárá ni àdìgbà míì nìyí ó ní nǹkan tó ṣe rí pé ó lè tà tí a fi sanwó àwọn tó lówó ni nísìrú ẹni tá a fẹ́ kó jẹyàn lówó ń sùn òun ló ní gbogbo àwọn nǹkan oríṣiríṣi lé ó dẹ̀ jẹyàn kan lówó tẹnìyàn yá lówó ẹni ẹgbẹ́ ti ní ìdí owó rẹ̀ ní òun láwọn nǹkan tó jẹ́ àwọn lé olórí lè fọ́ọ̀sì ẹ̀ adájọ́ lè fọ́ọ̀sì ẹ̀ tí pé lọ ta nǹkan báyìí kò sanwó àwọn ẹni torí pé n tó ń bẹ́ẹ̀lì ẹ̀yí nìyí kò kí ṣe necessity luxury ni èyàn tó dẹ̀jọ́ lọ́wọ́ ní òun ló ń bẹ nínú ìnira yìí olówó kan ti sọ fún mi rí ó lè yàn kan wá sílé oúnjọ kan ẹni máa assist àwọn èèyàn tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí ó wá ń sọ oúnjọ kan fún wa ní àwọn èèyàn kì í mọ̀ fóun gan fún àwọn ọmọ broke torí pé bóun ṣe máa ń náwó ọmọ ń rò pé owó yẹn wà always ready ni ṣùgbọ́n òun máa ń búrọ́kì ń gbà míì débi pé òun máa ń yáwó lọ́wọ́ àwọn tí wọ́n ń tajà lẹ́gbẹ̀ẹ́ àdúgbò àwọn bíbá yìí ó sọ ìtàn òun ti tẹ̀lé mọ́tò tó ń kó bíi màálù láti ilẹ̀ haúsá tóun ti tẹ̀lé wá sí kòrìṣì ó dẹ̀rẹ̀ ìyá àwọn tó ń lọ wo ìyá àwọn nílùú àwọn yìí ẹ̀gbọ́n òun ẹ̀spẹ́ẹ̀tì pé òun fẹ́ lọ sí airport ni òun wá sọ pé òun fẹ́ ríyàn kan mẹ́ẹ̀ wọ́n ìyá àwọn tó ń lọ wò gan òun yáwó lọ wò ni torí pé òun búrọ́kì gbangba yẹn òun wá sọ pé gbọ́n pé òun fẹ́ ríyàn kan mẹ́ẹ̀ kó mọ́ wọrí kó mọ́ wulẹ̀ sí òun lọ òun dẹ̀ ń ronú bóun lòun ṣe fẹ́ sanwó hospital tí à ń òun ò lọ́wọ́ tóun yí padà sí Èkó nìyí òun wọ àwọn àti ó bẹ àwọn tí wọ́n ń ṣe kí ló fi tẹ̀lé wọn dé èkó so tí mo fẹ́ lò èyàn kan wá bá ẹ̀yìn náà ló rẹ ìyá àwọn fóònù níbi owó ó lòun wá smile ẹwọ pẹ́ṣọ̀ tó bèèrè lẹ́yìn oníṣẹ́ oní tẹlifíṣàn lé ìyẹn ní abẹ́ mi ó ní lọ ta tẹlifíṣàn kò fi tọ́jú ìyá rẹ̀ lọ ta tẹlifíṣàn kò fi tọ́jú ìyá rẹ̀ that is ó ti mọ life ẹka mọ́ ń wo àwọn bí ẹni wípé owó yẹn ń bẹ àwọn làwọn mọ̀ nǹkan táwọn náà ń gò kí mo fẹ́ lò ń gbélé yìí òun ni pé nínú ṣẹ̀ríà ní téèyàn bá láwọn lọ́sírìsì kan tó ń lò tó dẹ̀ jẹ́ àwọn èèyàn lówó kò sí nǹkan tó burú gbé kó ta nǹkan nínú àwọn nǹkan tó ní nìyí láti lè fi dun àwọn tí ó jẹ lówó pàtàkì tó bá rí pé àwọn tó ń jẹ lówó yìí náà àwọn tó ṣe pé àwọn náà nídìí nǹkan yẹn ni kò sí tó burú mẹ́ torí pé kéèyàn jẹ́ni tó ṣe pé ọkàn rẹ̀ ní bákan náà ọrùn rẹ̀ ó fírí níbi ọ̀rọ̀ àjẹyàn lówó torí pé kò sẹ́ni tó ń gbà tí kú lè dé bẹ́ẹ̀ ni tó bá jẹ gbèsè tó kú sí nítorí fi kalẹ̀ làwọn ọmọ rẹ̀ wọn wo kò sí tó kan àwọn pẹ̀lú pé ta ni bàbá wa jẹ lówó tàlẹ́ni tó yáwó àwọn táwọn máa ṣe pín làwọn ọmọ wò àtọ́mọ́ àtìyàwó nítorí fi kalẹ̀ làwọn fẹ́ pín wọ́n ló mọ́ gbèsè tó lọ rọ́ọ̀lù tó fi jẹ gbogbo àwọn ẹ̀ka lẹ̀ ní kò sí tọ́ka wọn lẹ̀ so ìtumọ̀fẹ́ ló ń de eléyìí òní wípé ẹni tó fẹ́ ra nǹkan àtẹni tó fẹ́ ta nǹkan inú wọn gbọ́dọ̀ yọ síra wọn ṣùgbọ́n wọ́n lè fọ́ọ̀sì ẹ̀ láti ta nǹkan kí rẹ̀ mọ́ yọ sí tó bá ṣe kó necessary tí ó bá necessary náà ẹni tó fẹ́ ta nǹkan ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà jáìz fọ́sọ̀rọ̀ ẹni tó fẹ́ ra nǹkan náà gbọ́dọ̀ jẹ́ jaiz tasarruf ẹni tí ṣẹ̀rí àá fún ní permission láti tajà láti rajà kó ṣe gbogbo èèyàn ló ní permission àti tajà àti rajà ni so lápẹjú ẹ̀sìn ẹni tó fẹ́ tajà gbọ́dọ̀ jẹ́ ni tó ní làákàyè ó gbọ́dọ̀ jẹ́ ni tí ó ní làákàyè tabarin tó fẹ́ tajà ń sìn à ń sọ àwọn ọjà tó níye lórí ẹni tí ó tajà tó níye lórí fún wèrè ẹ́ kò réèyàn tajà fún bẹ́ẹ̀ lẹni tí wèrè tajà fún yìí ó ti ń sìn kò o torí pé òun ní ẹni tí ó wà responsible ni ẹni tí ó wà responsible bẹ́ẹ̀ ni ọmọ kékeré nísìnyí ọmọ kan nísìnyí ṣọ́ọ̀bù ìyá rẹ̀ ọmọ yẹn ojú bí ọmọ ọdún bíi márùn-ún àbí mẹ́ta wọ́n dẹ̀ ń ta àwọn nǹkan ńláńlá nǹkan tó wọ́ tiẹ̀ tó ti kọjá bí súwìtì nǹkan nǹkan mọ́ra wọn wá lè lò ní kìíní ọmọ ẹ̀ wá ní five thousand ní nǹkan dẹ̀ ń ta ní bíi fifty thousand àbọ̀ ń ta ní ten thousand ọmọ wa ní five thousand ìwọ náà wà ó opportunity lélẹ́yìí ó wá ka five thousand ó kó fún ó gbọ́jà lọ ìyá rẹ̀ wá dé tẹ́ á ah, bó wa ni wá ní ẹ̀ eh, èlò sanwó ni a ah, ò rọjà torí pé ọmọ yẹn ní kò wà jáyé bù tasarruf wèrè tí yàrá jà lọ́wọ́ kò wà jaiz tasarruf ọlọ́mọba subhanahu wa ta'ala sọ pé wala tu'tu sufa'a amwalakum lati ja'ala Allahu lakum qiyama àwọn tó ṣe pé wọ́n jẹ́ imbecile tí wọ́n jẹ́ imbecile ọlọ́ni àwọn gbé owó lé wọn lọ́wọ́ so ní sìkó tó ṣẹ́ni tó yà wèrè ẹni tó ṣe wípé kò dápápá kò mọ̀ nǹkan ṣe ní tí ó bá ṣe nǹkan bí ó mú gàn ní èṣà àwọn nǹkan ẹ̀yẹn ni ẹ mọ́ gbowó lé wọn lọ́wọ́ ni bákan náà Allah subhanahu wa ta'ala sọ pé wala tu'tu wabtalul yatama hatta idha balagu nikaha fa in anastu minhum rushdan fadfa'u ilayhim amwalahum ọlọ́ni àwọn ọmọ òrukàn kanáà pẹ̀lú ọmọ òrukàn òun lẹni tí ò bá ní bàbá láyé mọ́ kò rẹ̀ tí bàlágà kò ní bàbá láyé mọ́ kò rẹ̀ tí ṣe kí kò tí bàlágà ọmọ òrukàn nìyẹn kò ń ṣe ẹni tí ò ní ya láyé mọ́ ẹni tí ò ní bàbá láyé mọ́ tí ó rẹ̀ tí bàlágà ọmọ òrukàn ni àwọn ọmọ òrukàn yẹn àwọn kan ní máa bá wọn mójútó wọn ó lè mọ́ jẹ́ ya wọn torí pé lára mistake tí àwọn obìnrin míì máa ṣe nìyẹn owó ọkọ wọn wọ́n máa ń bìlí pé àwọn làwọn ní ẹ̀tọ́ sí ju any other person lọ wọ́n gbogbo tí obìnrin ní ẹ̀tọ́ sínú ogun ọkọ rẹ̀ kò ju one over eight lọ àbí one over four tọkùnrin ẹ bá bímọ one over eight tí ò bá lọ́mọ láyé one over four kò ní ju báyẹn lọ nínú ogun ọkọ rẹ̀ wọ́n tó ní ju one over four one over eight lọ bó lè fẹ́ jòkó lé ń tan ọkọ rẹ̀ ní ọlọ́run bá ti pín ogún fáwọn tí wọ́n ní ogún yẹn ni àwọn tán lẹ́tọ̀ọ́ sí gbogbo tí wọ́n tó jẹ́yàwó ní nínú ogún ọkọ rẹ̀ kò ju one over four lọ ó ṣe kí ni orí orí mú jù nìyẹn òun náà ni tí ọkùnrin ò bá ní ọmọ láyé nìyí bí ọmọ obìnrin àbọ̀mọ ọkùnrin kò ní ẹ́tẹ́sì kò ṣe pé wọ́n ló fún ó lè jẹ́yàwó ní ìlò fún bóyá ìyàwó méjì mẹ́ta lónìí bẹ̀yẹn tó bá ní ìyàwó méjì ìwà àti ẹ̀rẹ́ tó jọ pín one over four táǹsọ̀ yẹn tí ó bá bímọ tó bá níyàwó méjì ìwà àti ẹ̀ lẹ́ẹ̀jọ pín one over eight táǹsọ̀ yẹn tó bá lọ́mọ láyé ẹ rí wípé obìnrin ní lẹ́yìn ikú ọkọ rẹ̀ onídèédé nǹkan tó ṣe pé tó ní náà àwọn ọmọkùnrin yìí àwọn ọmọkùnrin yìí ọmọ tó bí àwọn ọmọ yẹn àwọn ni wọ́n ó ṣe kíni ni wọ́n ó jẹ́ in tó pọ̀ jù ní ogún pàtàkì jù lọ tí ọmọ ọkùnrin bá ń bẹ láàrin àwọn ọmọ tó fi lẹ̀ pàtàkì jù lọ tí ọmọ ọkùnrin bá ń bẹ láàrin àwọn tó fi sílẹ̀ tó bá ṣe pọ́ ọmọ obìnrin ẹyọ kan lónìí yóò jẹ́ kíni yóò jẹ́ ìdajì ogún ọkùnrin yẹn tó wáyé pọ́ ọmọ obìnrin méjì àbí mẹ́ta lónìí wọ́n á ẹ̀ǹtẹ́tù sí kíni tú tọ́ọ̀dì gbogbo ogún tọkùnrin yẹn fi lẹ̀ tó bá ṣe pọ́kùnrin ń bẹ láàrin wọn lè bá kẹrìmísù abdul kunsaye ọkùnrin ọmọ mú méjì tí àwọn obìnrin mú ọkùnrin ẹ̀rẹ̀ ní yóò fi ti ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tán bá lẹ́tọ̀ọ́ sí ogún yẹn yóò fi tì wọ́n dànù yàtọ̀ sí bàbá òkú àti ìyá òkú ẹ̀mílẹ̀gbọ́n òkú àyàbúrò òkú tọmọ má ti ń bẹ lára ọmọ òkú ni ó ti tì wọ́n dànù náà kí la fẹ́ ló ń de lẹ́yìn òun ni pé ńgbà tọkùnrin ní ìbájáde láyé tó fi ìyàwó lẹ̀ ìyàwó wa jókòó ti gbogbo ogún ọkùnrin yẹn agbọ̀jìyẹ ni bí ẹni pé òun yóò máa ṣe bó ṣe náwó ló wá ṣe so ó pàtíbù kó máa ṣe kí ní kọkùnrin ẹ̀tún máa ṣe kí ní kó mọ́ fọmọ́lẹ̀ ẹ̀fẹ́ tí ò bá fọmọ́lẹ̀ ní ó ti clef oúnjẹ jẹkújẹ gan tó bá tún wá fọmọ́lẹ̀ ní ogun tí ẹ yàtọ̀ sógún àwọn ọmọ rẹ̀ méjèèjì ò papọ̀ ogun tí ẹ tó yàtọ̀ sógún àwọn ọmọ rẹ̀ ó wá pàtíbù kó ṣe pé òkú tó ṣe bàbá àwọn ọmọ ìgbà tí ó jáde láyé kò sọ wípé èèyàn kan báyìí ni kò mọ̀ báwọn mójútó owó tó ń sílẹ̀ fáwọn ọmọ wọn ṣé ìyá àwọn ọmọ yìí lè automatically kò sọ pé àwọn ọmọ mi lè máa jòkó tì kò ní ráìtì kí ni ẹni á padà sí ọ̀dọ̀ ẹbí àwọn ọkùnrin yẹn ibẹ̀ ni á padà sí bẹ́ẹ̀ ni tó jẹ́ ti bàbá tó jẹ́ ti ọkọ àwọn ni wọ́n ò ṣe kí wọ́n mójútó tó rájọ pé obìnrin ni kò ní kọjá iye báyìí iye báyìí àti tí ọkọ yẹn gẹ́gẹ́ bá yàn án wípé ogún táwọn ọmọ yìí ó jẹ o ó tẹ́ ń fi o ìwọ ni o bá mójútó lẹ́yìn mi tọ́kọ bá dàwọ̀ pé ìyàwó mi èèyàn kan tó ní pátipàti lọ́wọ́ ni tó lọ yẹn ẹlòmíì tó ṣe kí ni tó yẹn ẹlòmíì tó ẹni yẹn náà ló lẹ́tọ̀ọ́ sí ìmójútó kìíní ẹlẹ́yìn rẹ̀ ni eléyìí tàwọ́ra sọ yìí ni àmọye wàhálà tó ti bí láàrin àwọn èèyàn yìí so ẹni tó jẹ́ ọmọ òru kan eléyìí ní ká ń sọ òun lẹni tó ṣe wípé kò tí bàlágà bàbá rẹ̀ dẹ̀ ti jáde láyé ọlọ́mọba subhanahu wa ta'ala ni wabtalu liyatama ẹ̀yin tẹ́ ń mójútó owó àwọn ọmọ òru kan bóyá gẹ́gẹ́ bí àbúrò bàbá ni àbí ẹ̀gbọ́n bàbá àbí wọ́n ni bàbá yẹn pẹ́kọ̀ mọ́ mójútó wọ̀tẹ́lù yẹtáàmà hátà ìlàbálàwò nìká ẹmọ́bá mójútó tí wọ́n è ṣe kíní tí wọ́n èdè lẹ́bù nìká dàtí tí wọ́n bàlágà fain anastum minhum rushdan tẹ́ ẹ bá ti wá ọ̀bzáàbù lára wọn wípé àwọn náà ti ń wọ́n ti ń lè ṣe nǹkan wọ́n lè dá ṣe nǹkan fúnra wọn fọ́fọ́wì lè máa mú wà lọ́wọ́ ó bàbá wọn tó ń bẹ lọ́wọ́ yín ẹgbẹ́ ilé wọn lọ́wọ́ ẹgbẹ́ ilé wọn lọ́wọ́ sọ ọmọ tó jọ mọ òru kan ẹni tó ọmọ tó jọ mọ òru kan tí ò ti bàlágà bí ọmọ ọdún mi márùn-ún sì tí bàbá ẹ̀ jáde láyà ọmọ ọdún mẹ́ta àbọ̀mọ ọdún mẹ́rin so irú àwọn ọmọ yẹn nìyí a níwọ̀n lè dára àwọn nǹkan tó wọ́ tiẹ̀ fúnra wọn lẹ́yìn ara swíìtì ara bisikíìtì ṣùgbọ́n kó ṣe owó mi lélẹ́ yìí ó wà lọ́ra nǹkan ńláńlá ìwọ́ tó ta fún ó wà rògbò réyàn tajà fún wọ́n lè sọ pé kí ni ọjà yẹn ò lọ bẹ́ẹ̀ ó dẹ̀ nígbà ìtàdí sọ pé àti sáìn àti sáìn ẹ̀ nìyẹn ṣọ̀pẹ́ ní ìsìláàmù ní anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó ní albayi ani bil khiyari ma lam yatafarraqa ẹni tó tajà àti ẹni tó rajà eré ilé sọ pé mi ìrànmọ́ eléyìí sọ pé kí ni ní ìtàmọ́ máa lẹ́nu ẹ̀ta fọ́nrán kọ́ lókùnbà táwọn bá ti jọ pátì lókùnbà táwọn bá ti jọ pátì sọ́jà tó ti rà lọ́dọ̀ èèyàn kan nísìn ó ti gbé e délé kò ń ṣe kó rálẹ́nu kankan bẹ́ẹ̀ ó wá padà wá fẹ́ ẹ mo ó pé kí ni ẹ ní ìfẹ́ ra mọ́ kò ń ṣe dandan lọ́wọ́ fún ẹni kó gbà lọ́wọ́ rẹ̀ o torí pé kí ni ó ti rà ó dẹ̀ ti yẹ́yìn padà tó wá fẹ́ gbà padà fún ẹ̀bẹ̀ ní ẹ̀bẹ̀ ipé kíní ìmòrò pé mo ní ìdí ẹ̀tẹ́lẹ̀ ni ẹ̀mù mọ̀kán ti bá mi rà tẹ́lẹ̀ so wọ́n fẹ́ kẹsàánú mi kẹ lówó padà fún mi kankan mọ́ra wọn tó bá wù ú láti gbà lọ́wọ́ rẹ̀ yóò gbà tí ò bá dẹ̀ wù àti gbà ní òṣèlọ́hùn bó tẹ̀ jẹ́ pé ẹ̀sìn encourage ẹ̀ kó ṣe kí ni kó gbà pẹ̀sì náà láàbọ̀ lọ́rùn ẹlòmí inú wa ni pé kí ni ṣé mo ti já ní mi ti já rárá mi ti kí kóra mi mi à mo ṣe mú lọ́gbọ́n mo ṣe dá padà yìí láyé kò sí tọ́jọ́ lábẹ́ fàyàláyà wàhálà àìmọ̀kan ló fi ń sọ̀rọ̀ ó lè bá fàyàláyà wàhálà ni ó ti ra ó ti lọ tọ́fẹ́ kó gba nǹkan yẹn lọ́wọ́ ẹ̀ padà ní ẹ̀bẹ̀ ní ẹ̀bẹ̀ ní so ìyẹn ni ó pàtàkì bákan náà ìta fẹ́ rà ní ó gbọ́dọ̀ jẹ́ pé nǹkan yẹn nǹkan tí ó wà màálùm nǹkan tó wà náà ni so kó ṣe pé ìtẹ̀yàn rí ìmọ̀ àbí rúyá ọ̀bí wà nísìn mo wá bẹ́ẹ̀ nísìn mo ní mo fẹ́ ra fóònù kan ní ẹ̀ galaxy kìíní kankan kamara wọn ó dẹ̀ describe fún mi báyìí báyìí báyìí iye báyìí làwọn atáǹkì kan wọ́n ra wọn gbọ́dẹ̀ kó kalẹ̀ lẹ́ni tó expect kó mú ọjà yẹn wá sẹ́ńgbà tí wàá lọ mọ́jà ní tí mo describe fún ẹ tájọ àdéhùn lórí kọ́ ló gbé fún mi wá ní alájì alájà àwọn ọmọ eléyìí náà wà òkè òun lórí lọ́jà nísìnyí òun lórí lọ́jà bó ìta àjọ sọ lélẹ́yìí àjọ describe mo describe tí mo fẹ́ fún ẹ ó dẹ̀ lóní ó dẹ̀ gbówó lọ́wọ́ mi so tó o bá ti mú nǹkan yẹn wá fún mi ní o ti ṣàbòsí fún mi o ti ṣe àbòsí fún mi ṣùgbọ́n tó o bá mú nǹkan yẹn wá pẹ̀lú bá ṣe lọ ṣe bá ṣe lọ sọ a lè túká bẹ́ẹ̀ déhùn yẹn ti di kiri ó ti di nǹkan tó wà láàzùn ábìrún ya àbí kó ṣe pé nǹkan yẹn mo rí èmi náà wo mo wo dáadáa mo ọkẹ́ àmú láìkẹ́ mo sanwó ẹ̀mí eléyìí tá a rọra sọ yìí ni àmọ́ ìwàhálà tó ti bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn brothers mi sọ pé láàrin àwọn bàbá àtìyàwó ẹ́ tí wọ́n dẹ́ sí mọ̀ àwa táà ń pèrọ ní àlùsọ́nà wàlìjọmára àmọ́ irú wàhálà tó ti dálẹ̀ ni tí ó describe fún yàn kó ní tó ń fẹ́ ta ọ̀tọ̀ ni tí ó gbé so yóò wá di nǹkan tí ó fàjà láàrin wọn gan-an wọ́n wá wájú ẹ̀yìn àǹfààní ẹ máa fi kíní yìí tẹ́ ẹ bá gbọ́ òfin kátàkárà yé ni ẹ ní gbẹ́rù kan báyìí wá síwájú àǹfààní in the first instance ni àìgbọ́ òfin kátàkárà yé òun ni sọ ti mú ẹ̀yìn méjèèjì kó sínú tá a mọ̀ sí alghara ó ti mú kó sí kíní alghara alghara rẹ̀ ní ìran kíní ìran àbòsí ni ìran àbòsí orikin kí ni algara níṣẹ́ ọjà fẹ́rẹ̀ ń bọ̀ ń bọ̀ omi ìkàkàmọ́ra mo fẹ́ fẹ́ tajà ẹ ọjà tó ń bọ̀ omi kí ló kàn mí pẹ̀lú yẹn ní tó fẹ́ tà o sọ lè describe ẹ fún mi má tẹ́gì tó fẹ́ tà fún mi nǹkan tó ń bọ̀ omi sọ ní tó fẹ́ tà má ní omi torí pé tó ń omi yẹn ni nǹkan yẹn lè dé kó jẹ́ nǹkan tó ti bàjẹ́ ṣùgbọ́n sọ into pẹ́pà àti báyìí báyìí wáṣù láfijọ́ ṣe kiri láfijọ́ sọ̀rọ̀ ń pa àtàrẹ́ so tó bá gbé tó ń bọ̀ lórí omi dé tí ò bá bá ń ta àjọ sọ mi ó ti mo ní ráìtà àti gbowó mi padà ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ mi tó ń bọ̀ lórí omi mo sọ fún ẹ pé mo fẹ́ tà ẹ̀ ó lè ṣe pé àmú náà ni ò gbà bẹ́ẹ̀ ni ẹ̀ ẹ ti kó sínú gáràrù láti gbàtẹ́jọ́ sáìnì contract yẹn ẹ̀mú nílẹ̀ kan lájá tí mo fẹ́ tà kò sí tó kàn mí pẹ̀lú ilẹ̀ tó wà lájá tó fẹ́ tà àbí tó wà lẹ́kí tó fẹ́ tà ìtò kàn mí òun ni pé describe tó ní fún mi ó ti sọ bí tó wà but describe tó ní fún mi kájọ sign contract lórí yẹn ọkọ̀ omi mi dẹ́gbẹ̀ẹ́ kí n rí òkè ṣẹlẹ̀ yìí so gbogbo àwọn nǹkan ẹ̀yìn ní ètò pàtàkì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjà tó máa ń bẹ láàrin àwọn brothers ètò mọ́tò máa ń bí ọmọ ìyá kí ni zulu ta rẹ̀ ń sọ náà ni so tó máa ní irú bísínẹ́sì bẹ́ẹ̀ ni haramu ni torí pé kí ni àbòsí wà ń bẹ ẹ bísínẹ́sì kan bẹ́ẹ̀ tá a fẹ́ ṣe ni bísínẹ́sì ó wà lucrative mọ́ mówó jáde dáadáa so téèyàn bá kó bí one million kalẹ̀ ní ó lè jèrè ní five hundred thousand ẹ̀ẹ́ okòó kalẹ̀ one million wọn náà hundred thousand ó ti gbàgbé pé business is risky ni ìgbà tó bá kó tó rajà yẹn ni pẹ̀lú one million tí wọ́n kó fún tí nǹkan yẹn ò bá lọ tàǹgọ́ tí kankan wá lọ ṣẹlẹ̀ sí nǹkan yẹn ń so àwọn ìtọ́jẹ́ possibilities pọ̀ èèyàn máa ń rajà ń gbà nítorí pé èèyàn frustrated láti ta nǹkan yẹn less than iye téèyàn rà ó dẹ̀ ti tọ́pẹ́ nìyẹn pé kí ni yóò jèrè five hundred thousand wọ́n wà kó wá síwájú àwọn àfáàní ìpẹ́ ó máa jẹ́rẹ̀ 500,000 ìwọ náà ìgbẹ́sì yé ń jẹ láàmú ẹni tó bá tó bá kó 5 wà tó kó 1 million kalẹ̀ wá jẹ́rẹ̀ 500,000 tí wọ́n náà torí bọrú nǹkan bẹ́ẹ̀ ni ó ti kó sínú kí rárá ṣùgbọ́n bí wọ́n sọ fẹ́ pé tó bá kó 1 million kalẹ̀ ó ti sì tẹ́rẹ̀ bá wá tá a bá jẹ́rẹ̀ wàá gba sixty percent èrè yẹn káàbá jẹ́rì ńkọ́ kò sí percent nìyẹn adẹ̀lẹ̀ lùzì kó ṣe kó one million tó kó kalẹ̀ gan fara pa àyẹ̀bẹ̀kọ́ ni sọ́rọ́ jẹ́ pé lára nǹkan táwọn èèyàn máa ń ṣe mistake tó lágbára òní kó invite wá síbi business kan kó ní ó jèrè hundred thousand ó jèrè two hundred thousand tó bá kówó kalẹ̀ ní tí wọn náà bá ti kówó yẹn kalẹ̀ ní o ti kó sínú tó jẹ́ nǹkan haramu ni ṣùgbọ́n tó bá sọ fún ẹ wípé tí a bá jèrè iye báyìí ni ṣùgbọ́n problem tọ́pọ̀lọpọ̀ náà ní ni pé tó bá tún wá pé tá a bá jèrè ẹ iye báyìí ni n tó súnmọ́ kó ní níkíní ní percentage báyìí ẹ òun yóò jẹ́ kí ni èrè títí ẹ níbẹ̀ ni tá bá jèrè so tá bá ti sọ yẹn fún wa ẹlòmínà kan fọwọ́ ra orí dẹ̀rẹ̀ pẹ̀lú mi ní interest nínú business yẹn kí of tó interest torí kó sọ fún ẹ pé tá a bá jèrè iye báyìí ni percentage tí wàá mú nínú èrè kí wàá lọ fẹ́ o fẹ́ kó sọ iye tó jẹ lérè fún ẹ o fẹ́ kó sọ iye tí ó jẹ lérè o ò fẹ́ kí ó sọ ipe tá a bá jèrè so ọ̀pọ̀lọpọ̀ àmì bẹ̀rẹ̀ ń wá owó náà tó fẹ́ invest nínú business ó ti mọ̀ pé ó fẹ́ gbọ́ bẹ̀ yẹn so kò ní sọ fún ẹ ìdàbí tí ó sọ fún ẹ náà ni pé tó bá mú 1 million wá wàá jẹ́ kí ni 500,000 so èmi ìwà sọ pé tó bá mú 1 million wá òun ti fẹ́ ṣe fún fíẹ́ ni o 50% kìí kan 20% 1 million tó mú ẹ òun wá ẹni tó sọ pé wàá jẹ percentage iye kan tó mú wá ní iye kan tó fi dá sí business ẹnìyẹn ti tẹ̀ sínú kí ni inú haram nítorí ọkọ̀ sọ fún ẹ òní pé tó bá múye báyìí wá tá a bá wá jèrè ó gbàyè pàtẹ́ńtéèjì báyìí níbi èrè tá a bá jèrè ní so eléyìí náà ó jẹ́ nǹkan tó pàtàkì ó láti ká tó àmì so àwọn ìtànsọ yìí àárìkọ́rọ̀ àbòsí náà ní tí à ń fẹ́ lójú so kọ́lọ̀ bá kí ó ṣàánúwà wọ́n ní àdómi báyìí náà inṣáàlá lẹ́yìn ẹ̀rùn asù àtúmọ̀ tẹ̀síwájú agẹ́bí tí mo sọ kò ń ṣe nǹkan tá a tán ní àsìkò ní ààyè yìí ni so a kàn máa sọ díẹ̀díẹ̀ so láti lè fìtawájí ká lè ní àkọlé kan fún الله على نبينا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك